ǹjẹ́ ti gbọ́ rí lẹ́nu ẹnìkan pé product yìí ti di EOL ẹ sì wá ń wò pé kí ni ìtumọ̀ èyí àpèjá EOL ni end of life èyí ni ọ̀rọ̀ tí a máa ń lò ní tech nígbà tí ọjà kan pàápàá jùlọ software bá dé òpin ìrànwọ́ èyí ni pé àwọn tí wọ́n ṣe ẹ̀dá software náà sọ wípé àwọn ò ní máa ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni tí ó bá ní ìṣòro àbí àdójúkọ nípa lílo software náà ní àsìkò EOL yìí iléeṣẹ́ náà yóò sì wà tí máa ṣe àmójútó software náà èyí ni ni pé ẹni tí ó bá ṣì ń lo software náà you are on your own kò sí ètò ààbò kankan fún ọ eléyìí sì léwu fún ẹnikẹ́ni tí ó bá ń lo software tí kò ní ètò ààbò láti sìn lọ tí ẹ bá ti gbọ́ eos ẹ mọ̀ wípé àsìkò ti tó láti upgrade nìyẹn tàbí kí ẹ wọ option mìíràn ẹ ṣé mo dúpẹ́ mo mọ rírì yín.